ẹ wá jó papọ̀ kó jó gúrúgúrúgúrú ẹ kó námọ́dé apẹ̀hún ẹ jó jó gúrúgúrúgúrú kódà bó bá jẹ́ páyé ló fòsì sí ọ òsì ó kú ònú ayé rẹ tó o bá ti lè lò ó. Alhaji Sulaiman Lawal Ẹgbẹ̀jí Ògbómọ̀ṣọ́ akọni táwa tó mọ̀ lásìkò yìí tí ò fi ìṣẹ̀ṣe ṣeré tí ò sì fi ọwọ́ yẹpẹrẹ mú àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá rárá nọ́mbà wọn ní lọ nísàlẹ̀ òun bí wọn náà bá fẹ́ mọ òtítọ́ bó bá ṣe pé wọ́n ti ṣépè fún ọ pé ò lè ṣe rere ìwọ lohun tí mò ń sọ yìí ìwọ ló wò ná ọ mọ̀ wípé lóòótọ́ ọlọ́run ń bẹ lọ́run ó ń ṣiṣẹ́ rẹ̀ nínú ayé gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀ bẹ́ẹ̀ bá ti jó tó jóná gúrúgúrú tán ẹ lọ ọ kó kúnná dáadáa ẹ̀ẹ̀kan lóṣù lèèyàn máa ń lò ó oyin la fi la tọ́ ọ bá ti tọ́ sọ́wọ́ ọ̀tọ̀ oyin lé e ọ̀rùpọ̀ wà la oyin lèèyàn fi máa ń la ẹni tí ò bá róyin ó lè fi fọ́kọ mu ẹ̀ẹ̀kan ló sì ẹ̀ẹ̀kan ló sù ẹ̀ẹ̀kan ló sù lèèyàn máa ń lò ó gbogbo ń tán pè ní òsì tó bá bá ọ dá májẹ̀mú yóò kú òun ayé rẹ wọ́n wá ń sọ pé èèyàn ò ní rí lẹ́kọ́ àbẹ́yìn ò ní ra mọ́tò àbẹ́yìn ò ní ra ralẹ̀ àbí ò ní dá rere kan sí ìwọ lo èyí tí mo sọ yìí wò láàrin àwọn ẹgbẹ́ rẹ ìwọ ebi ò tún pa ọmọ <laughs> pẹ̀lú ògo ọlọ́run ni ìmọ̀ ìjìnlẹ̀ Yorùbá ń tẹ̀ síwájú ni kò tí ì dópin lágbára ọlọ́run. ọlọ́run jọ̀wọ́ bá wa fà àṣẹ sí kó jẹ́ fún wa. bóyá ìwọ ń tajà ó wá wò wípé ọjà tó ń tà yìí kò lọ déédéé ó ti ṣe wàhálà lọ́sàn-án ó ṣe wàhálà lóru ṣùgbọ́n gbogbo ìgbìyànjú rẹ lórí kọ́rọ̀ ajé rẹ ó lè gbé pẹ́ẹ́lí kò ṣe déédéé ẹyẹ kan bẹ tí wọ́n ń pè yẹlé àwọn bàbá wa mọ́nímọ́ní wọn a ní tọ̀túntòsì lẹ́yẹlé fi ń kórè tiẹ̀ wọ̀lú ọ́ mú odidi ẹyẹ ẹyẹlé kan bí wọ́n ṣe mú lọ́wọ́ òun wọ́n wàá mú ewé ajé sẹ́sẹ́ fún táwọn bàbá wa náà máa ń sọ pé gbogbo ara ni sẹ́fúnsẹ́fún fi ń sajé gbogbo ara ni sẹ́fúnsẹ́fún fi ń sajé èyí táwọn bàbá wa máa ń wí hun ewé seven seven náà ló ń wò tí wọ́n mú lọ́wọ́ hun bọ́ ọ bá ti ju ẹyẹlé sínú odó ọ̀ọ́gun tí ó kùnà dáadáa ọ̀ọ́gun tí ó kùnà dáadáa ọ̀ wá gún ewé ajé seven seven yìí ọ̀ọ́tún wá gún papọ̀ mọ́ ọ̀ọ́gun papọ̀ mọ́ tó o bá ti gún papọ̀ mọ́ tó náà ti kúnná wá gún ọṣẹ mọ́ gún mọ́ dáadáa gún mọ́ dáadáa bọ́ ọ bá fẹ́ ọ lè foyin sóun náà bọ́ ọ bá sì fẹ́ ọ lè fomi sí ọ lè lóyin ọ lè lómi ọ̀ tún gún un papọ̀ ọ̀ fi gún ọṣẹ yìí papọ̀ mọ́ra wọn tí ó fi sùpọ̀ dáadáa bọ́ ọ bá ti ń jí láàárọ̀ kó tó lọ bí owó rẹ bọ́ bó bá jẹ́ pé ìwọ fẹ́ lò ó léyìí tó ní gbólóhùn o lè lò ó bọ́ ọ bá fẹ́ lò ó ló ní gbólóhùn o lè lò ó tọ́kàn wẹ̀ lásán bọ́ bá sì fẹ́ lò ó léyìí tó ní gbólóhùn tọ́ bá ti bu dédé yìí tó fi wẹ̀ sọ́wọ́ nínú ilé ìwẹ̀ ọkàn sọ gbólóhùn yìí wípé gbogbo ara ni sẹfúnsẹfún fi ń sajé tọ̀túntòsì lẹyẹlé fi ń kórè wọ̀lú ire ọ̀tún ire òsì kó máa bọ̀ wá bẹ́ẹ̀ mi lágbájá ọmọ lágbájá lónìí lọ́ọ́ bá wẹ̀ ìmọ̀ ìjìnlẹ̀ Yorùbá nù ó jinlẹ̀ dáadáa bọ́ ọ bá ti wẹ̀ ẹ́ bọ́ ọ bá débi ìtajà rẹ pẹ̀lú ògo Ọlọ́run ọ mọ̀ wípé lóòótọ́ Ọlọ́run ọba dá nǹkan sáyé kó bá a lè wúlò fún wa. Ọlọ́run jọ̀wọ́ bá wa pa àṣẹ sí kó jẹ́ fún wa. ìwọ tójú ọmọ ń pọ́n wá gbọ́ eléyìí ìwọ tó jẹ́ wípé o ti wà nílé ọkọ fún bí ọdún mélòó kan wá gbọ́ eléyìí ó ṣe pàtàkì fún ọ púpọ̀ mo mọ̀ọ́mọ̀ fẹ́ fún ọ kọ́ ọ bá tún lè mọ orí ọlọ́run dáadáa kí wọn náà bá lè máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba ẹni tó ṣe ń tó tó báyìí fún ọ torí oore kékeré kọ́ lóore tọ́lọ́run ṣe yìí kí wọn náà bá ní i dáadáa alhaji sulaiman lawal ẹgbẹ̀jú ògbómọ̀ṣọ́ wọ́n sọ gbogbo ẹ̀ fún wa wọ́n fi bàbá tó bí wọn búra wọ́n fi ọlọ́run ọba búra òun làwa náà fi ń fi àwòrán wọn hàn pé ó bá àfẹ́ béèrè lọ́wọ́ wọn pé ẹ gbọ́ ṣé lóòótọ́ ni gbogbo ń tà ń sọ yìí torí páwọ̀ èyí rà tí ò lọ́mọ nú wọn ò lè láǹfààní láti tún fi kún fún ọ pé kódà bọ́ bá tún ṣe báyìí yóò tún rí báyìí ọ̀pọ̀ nínú èyí tí àwa ò tún ní sọ wọn ò tún lè sọ fún wọn bójú ọmọ bá ń pọ́n èèyàn béèyàn ń wọ́mọ tí ò rí bí tó ń wọ́mọ tí ò rí pọ̀n tó jẹ́ pé gbogbo ògbà tí ń tanwọ́ bosùn báyìí ara ògiri ní fi ń pa mo fi elédùnmarè sẹ̀rí èyí táwọn èèyàn ti ṣe dáadáa tọ́lọ́run ti ní ó jẹ́ fún wọn ni ẹ mú odidi àdán kan bẹ́ẹ̀ bá ti mú odidi àdán kan ẹ lọ ọjà ẹ lọ ra obì ewé tí wọ́n bá fi di obì ń fún yín tẹ́ ẹ fi robì ń bọ̀ látọjà ẹ mú ewé òun ẹ fi kún àdánù ṣé ìwọ náà rí bí wọ́n ṣe ń ṣe àdán ni wọ́n mú lọ́wọ́ òun o ewé tán ìrobì bọ̀ látọjà nu ọrí pọ́n ti gbàdán sínú òkòkò wọ́n ti kóná sí lábẹ́ wọ́n gbàdán sínú òkòkò bọ́ọ̀sì ṣe ni wọ́n ṣe ń ṣe òun ewé tán fi ìrobì bọ̀ látọjà ni wọ́n fi lé e lórí òun odidi atare kan òun lọ ń wò tí wọ́n ń fi lé òun odidi atare wọ́n ti ń fi lé e. wọn ò wá dé e pa yóò wá jó gúrúgúrúgúrú sọ rí kó ti jó ìwọ náà rí kó ti jó ó diṣẹ́ ìmọ̀ ìjìnlẹ̀ dé n táwọn bàbá wa n tí wọ́n ń lònú láyé ìgbà wọn ló fi jẹ́ wípé àgàn ò pọ̀ láàrin wọn àgàn ò pọ̀ láàrin wọn kò sí létọ́ọ̀dé tọ̀ọ̀ní bọ́mọ. Hmm. tán bá ti wá palẹ̀ gbogbo ẹ̀ mọ́ báyìí tán bóbìnrin bá ti parí àlejò rẹ̀ ọjọ́ tó bá parí rẹ̀ gangan ni ó bẹ̀rẹ̀ yóò wá máa fi fọ́kọ mu ẹ̀ẹ̀kan lójúmọ́ yóò máa fi fọ́kọ mu ẹ̀ẹ̀kan lójúmọ́ yóò máa fi fọ́kọ mu ẹ̀ẹ̀kan lójúmọ́ pẹ̀lú ògo ọlọ́run o pẹ̀lú ògo ọlọ́run o pẹ̀lú ògo ọlọ́run o kò ní mú oṣù táwọn wí jẹ tọ́lọ́run ó fi gbàdúrà rẹ̀ ìwọ náà lówó bí wọ́n ṣe ṣéun náà lọ́ọ́ ṣe ṣe ìwọ náà lówó bọ́ ọ bá ti lò ó ọ́ rí i pé yóò jẹ́ bẹ́ẹ̀ fún ọ lágbára ọlọ́run nọ́mbà bàbá lórí ti ń lọ nísàlẹ̀ wọn kọ́ ọ àtúndé mọ́ béèrè sí i táwọn náà tún máa fọ ọlọ́run búra fún ọ pé àwọn èèyàn yìí wọ́dọ̀ mi lóòótọ́ èmi mo sì ṣàlàyé rẹ̀ fún wọn torí pákọ́ni ni wọ́n á sì fẹ́ kí nǹkan àwa Yorùbá ó tán. Ọlọ́run jọ̀wọ́ bá wa pàṣẹ sí kó jẹ́ fún wa. yàtọ̀ fún pé o tún fẹ́ lo àdán fún pé ọmọ àbí kèé sọmọ ìwọ tó bá jẹ́ pé òyì máa ń kọ́ dáadáa ìwọ tó o bá ní òyì ojú tàbọ́ ọ ní òyì inú bẹ́ẹ̀ bá mú odidi àdán kan àti pádi ataare kan wò ó bí wọ́n ṣe ń ṣe ńlọrí tí wọ́n ń kó sínú tí wọ́n ń kó sínú kòkó àdán ni wọ́n jù lẹ́hùn ataare lọ́rí tí wọ́n jù sí odidi kan ẹ wá jó papọ̀ bẹ́ẹ̀ bá ti jó papọ̀ bóyì ń bá ti dé sí ọ bù ú sínú ẹ̀kọ kọ́ fi fọ́kọ̀ mu àdán kan odidi atare kan lẹ́ẹ̀jọ́ pọ̀ ìwọ náà wò bí wọ́n ṣe ń ṣe é eléyìí ti kúrò ní pé ìmọ̀ bá ṣe ń ṣe ìmọ̀ wọn kọ́ wa bá ṣe ṣe o ó ní ìwọ náà ń wò ó ọ̀ ń wò ó bí wọ́n ṣe ń ṣe òun wọ́n wà jó papọ̀ tán bá ti jó papọ̀ tán tó yìí bá ti dé sí ọ ọmọ fi fọkàn ọlọ́run jọ̀wọ́ bá wa pàṣẹ sí kó jẹ́ fún wa. Hey yorùbá bí mo bá ti rántí pọ́mọ yorùbá ni mí inú mi ó sì mọ́ dùn àṣé ìmọ̀ ìjìnlẹ̀ ò tiẹ̀ lé tán ẹyẹ kan ń bẹ tí wọ́n ń pè ní ẹ̀lúlù ìwúlò rẹ̀ oríṣi bíi mẹ́ta ní ń sọ ní ìsìn ní ìsìn tí gbogbo yín ó sì gbádùn rẹ̀ bọ́mọ bá ń kàwé tíwèé ò bá yé e tó ń kàwé ọ̀hún tíwé òye tó gbìyànjú gbìyànjú tíwé òye ó ti rẹ́yẹ lulu, òun ni wọ́n mú lọ́wọ́ òun sọ́hún wò ó odidi ẹyẹ ìlúlù kan ẹ wá lọ wá ewé oníyèméyè ewé tó ń wò lọ́wọ́ wọn o òun ni wọ́n ń pè léwé oníyèméyè wò dáadáa wò dáadáa ewé tó ń pè léwé oníyèméyè nu. No ẹ wá jó méjèèjì ẹ jó papọ̀ bí wọ́n ṣe kó sínú kòkó ń tán dé pa ń ẹ dé pa ẹ kó náà mọ́ lábẹ́ yóò jó gúrúgúrú yóò dé eru ewé oníyèméyè tẹ́ ẹ bá ti jó pọ̀ tán tó jó gúrúgúrú dáadáa ẹ kó sínú bìkan ẹ tọ́jú ẹ lé ọmọ tí ń kàwé tíwèé òye òun ẹ bu díẹ̀ fún ẹni ó mọ ìfọ́kọ̀ mu pẹ̀lú ògo ọlọ́run tó bá ṣe ń kà á ni ó mọ yé bó bá ṣe ń kà á ni ó mọ mọ̀ ọ́ bí wọ́n bá ṣe ń kọ́ níléèwé ní ó mọ̀ iye ó níwọ́ náà ń wò bí wọ́n ṣe ń ṣe òun bí wọ́n ṣe ń ṣe òjò bá ń lọ ìmọ̀ ìjìnlẹ̀ tí yóò bá nù. gbogbo ohun tí wọ́n ń pè ní tẹkinọ́lọ́jì pátápátá tẹkinọ́lọ́jì tí yóò bá nù àwa náà ní tiwa a àṣà àtìṣe tiwa.